mi ì mọ nǹkan tó dé tó fi ń gbẹ bẹ́ẹ̀ yẹn Ìyábọ̀ náà ti kòkè da orí ó ti gbẹ. nínú Ìyábọ̀ yẹn ò gbọdọ̀ fílẹ̀ lọ́rùn Ìyábọ̀ tó gbọdọ̀ gbọdọ̀ fílẹ̀ lọ́rùn torí gbogbo ìgbésẹ̀ tó jáde tó ń tó ṣe tábé jura tó ṣe bí wèrè tó ní tóun bá ti dé bò náà dúdú tó máa fi parẹ́ dànù tóun bá ti dé òun wá ṣe sága ni ìpọ́ fúnra rẹ̀ Naira Marley ó tó bá ti ṣe ti Mohbad tó nìkan tí ó bá ṣe ó tún lè ṣe míì ó tún lè ṣe míì. bẹ́ẹ̀ mo sọ fún yín náírà má dé ò gbà fún because òun kankan ló wà lára ẹni tó jẹ́ kó tó jẹ́ kó wà báyìí lẹ́nu èmi wọn ò fọ́lù ẹ ìsáàlì wọn ò fọ́lù ẹ pọ́sá bí amọ̀ níbí èyí ò lè gbọ́ orúkọ tí Ìyábọ̀ ṣe kó máa pe àmà ah, kí ló dé. ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ Ìyábọ̀ wà lára àwọn tó gbàgbọ́ kí ò ẹ má ń tajẹ́ ẹ jẹ́ ẹ bá wa ṣe pápá pàjá àti mú kí mo lọ mọ́tò ah. ọmọ tó máa ṣòfò dànù lọ́sàn yìí ọmọ títí ẹ máa bàjẹ́ tìyá tìyá tíyẹ mójú pamọ́ sí amẹ́ríkà bẹ́ẹ̀ yẹn tọ́mọ òṣì ọmọ òfò ọmọ àdánù tó pọmọ lọ́mọ tó tó wá sọ pé òun ò ní bá lọ ó máa bá lọ mùbí ọlọ́sàn ìmọ̀jọ ò bá lọ yóò ti di dandan ó máa tẹ̀lé lọ ó lè pọmọ lọ́mọ dànù láì pé bóyá ó ní àṣẹ tó ṣẹ̀ nìkan ni tó bá ti ní àṣẹ tó ṣẹ̀ nìkan náà ni torí pé ó ń bẹ̀ bo secret yẹ ó dẹ̀ ní pé òun ò bo secret mọ́ kò ṣàlàyé ibi tó ti gbọ́ ọmọ ọ̀rọ̀ ọmọ irú àwọn ẹ bá dàgbà sí nàìjíríà ọ̀daràn náà ló máa padà torí pé. ló bì jẹ́ ní sàkání òde kí wọ́n fúnra rẹ̀ dìde kó ṣàtúnṣe bẹ̀ kó jẹ́ káwọn ọmọ nàìjíríà kó jẹ́ ká gbé ẹ̀ torí àwa náà làwa àwa tá à ń gbọ́nrin yín rèé kò ń ṣẹranko ló gbọ́nrin yín náà ṣàwa tá à ń gbọ́nrin yín rèé àwa tá à ń gbọ́nrin ẹ̀ rèé dìde kó mọ ibi tó ti máa mẹ́ẹ̀dì gbogbo ibi tí wọ́n ti fẹ́ kó lu. ẹgbẹ́ láti ẹjọ́ máa bìnrin ẹjọ́ tó bá ń sọ̀rọ̀ ẹ má ẹ̀yin panelist ẹjọ́ téèyàn kan bá sọ̀rọ̀ ẹ má interject everybody àwọn kan record then comment section wọ́n sọ pé kẹ́ máa mute ẹ kí n ka comment section so ẹ jẹ́ kí ṣíjú adé one nine six nine sọ̀rọ̀. ẹ káàárọ̀ o gbogbo ilé bọ́dá ẹ káàárọ̀ o ẹ káàtúnṣe olúwa dúró tì yín o ẹ má síkì o ẹ lóògùn o ẹ ṣàgbo tiwantiwa o ẹ hmm. pẹ̀lẹ́ gbogbo èèyàn o kí everybody o ẹ gbogbo ohun tí mo fẹ́ sọ ni pé nígbà tí gbogbo wọn rọ́ jáde àtàwọn ti wù mí tì Mohbad ní everybody sọ pé wọ́n fẹ́ jà fún nígbà táwa jáde tán lóòótọ́ ọ̀rọ̀ wọ́n wá ń bá àkí wọn ọjọ́ kan mo wà lórí platform wọn wọ́n ń sọ pé à Wùmí yẹn kò ń ṣe ọmọ ìgboro tó bá jẹ́ ọmọ ìgboro ló yẹ kó dúró tán tó ń ṣe kòkò kò já sí rárá anything tí bàbá bá sọ kó máa sọ fún bàbá pé bàbá ẹ̀yin lẹni kì í ṣe báyìí tó bá lọ pa ẹ bàbá ṣe bẹ́yìn lẹ́ni kí n pa lọ́jọ́ yẹn tó bá lọ gbé lọ síta ṣe bẹ́yìn lè mo kọ́kọ́. ẹ̀dùn lọ ṣé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá help situation. ṣé irú ọ̀rọ̀ yẹn ṣé wá help situation tán tún kọ tán tún kì í láyà pé anything pé kò kò nídìí any installation for anybody pé anything tí bàbá yẹn bá sọ kó máa sọ pé bàbá yẹn ló ràn án sẹ́ẹ̀ ẹ̀yin lẹ rán mi ẹ̀yin lẹ ní kí n ṣe ẹ̀yin lẹ ní kí n ṣe báyìí anything ìbá jẹ́ pé pípa ló sọ pé o pátó ní ẹ bàbá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ní kí n igun pa ṣèbówó tẹ ní ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní irú ọ̀rọ̀ wo làwọn pípù yìí sí ṣé irú eléyìí tó sábìyamọ kẹ́ máa sọ torí pé DNA torí pé bàbá ti lọ ogun DNA bẹ́ẹ̀ tó bá anything tá máa ń sọ kó dúró tán tán ti bàbá yẹn kó máa sọ pé bàbá ló ní kò ń ṣe sẹ́ẹ̀ bàbá ló rán sẹ́ẹ̀ bàbá ló ah mo wá ń wò wọ́n lọ́jọ́ pé ah, ọlọ́run á dáríjì gbogbo yín ìwà èpè tá ẹ̀ ń hù yìí ọlọ́run á kó yín ọ̀bẹ mímọ̀ pé òdodo ló máa ń lékè ohun gbogbo ọlọ́run á dẹ̀ fún wa ní justice lágbára náà gbogbo ìmọ̀ràn wọn lórí bàbá ọlọ́ba kò ní wá sí ìmúṣẹ torí àwọn pípù yẹn wọ́n ti mọ gbogbo òtítọ́ yẹn pátápátá bẹ́ẹ̀ tí wọ́n ń kí ọmọ yẹn láyà to the extent ìtàn tún sọ fún pé anything tí bàbá bá sọ kó máa sọ pé bàbá ló rán òun ọlọ́run á fún ọlọ́run á dúró tì wá àní sọmọnù á dẹ̀ ní rírú ẹ̀ láwùjọ wa gbogbo àwa tá a gbọ́ òótọ́ yẹn dání lóòótọ́ máa gbé òótọ́ dẹ̀ máa gbé bàbá lọ́ba àwọn lójúmọ́ ti gbẹ̀yìn bí rọ́bà lọ lógún ọdún òótọ́ á wà rí lọ́jọ́ kan ẹ ṣé mo dúpẹ́ ọ̀rọ̀ mi. Ah, ẹ ṣé gan ma thank you so much ma ọ̀ni d Idris do you still have something to say please. ẹ ṣé mo kí gbogbo ilé lápapọ̀ ẹ ṣé ọkùnjọ́ mẹ́ta. Um, Ìyábọ̀ Òjó ó jẹ́ èèyàn kan tí mo fẹ́ fíńgà ojú ẹ̀ lọ́sàn-án yìí Ìyábọ̀ ìkà nìyábọ̀ ìkà ó dẹ̀ ń ṣe bí àjẹ́ because àjẹ́ ló máa dìde ìwọ tó ń ṣe pé wọ́n ló bíùdì ọmọ lọ́mọ ó dẹ̀ ní kí wọ́n ba kàrí ẹ̀ jẹ́ ìwọ gan fún rẹ̀ gangan ó mọ ikú tó pa Mohbad o dẹ̀ ní kí wọ́n ẹ lọ fọ́lọ̀ ẹ̀ ni a máa ṣe kinní kan ni a máa ṣe gbá kan ni a máa ṣàwó kan ni Ìyábọ̀ òun lo opportunity nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí bàbá Ìjẹ̀ṣà òun ló lò ló fi manipulate àwọn ọmọ Nàìjíríà tó ti believe pé especially àwọn ìyá kan tí wọ́n like tí wọ́n go against nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe nígbà yẹn ó jẹ́ káwọn èèyàn believe ẹ pé bóyá òótọ́ ló gbé dání lórí ọ̀rọ̀ ti Mohbad ó ti gbàgbé pé o bímọ kò sí nǹkan téèyàn bá ṣe nínú ayé yìí tó o bá jẹ àwọn náà ó tiẹ̀ máa jẹ́ nì tí ìwọ gangan ò bá jẹ́ ṣó mọ̀ pé o ra ọjà òkùnkùn kalẹ̀ fáwọn ọmọ ẹ̀ ni ìyẹn dúró bẹ́ẹ̀ nígbà tí eh, election náà nǹkan tí àwọn ọmọ yìí rò bóyá òun ṣe é pòkè ká dìbò fún Peter Obi ká dìbò fún Peter Obi ìdí nìyẹn tí àwọn èèyàn fi tán fi fọ́lù ẹ nígbà tí ọmọ yìí tó ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ pé géènì titi ẹ ló ń jà fún Ìyábọ̀ ìkanú ayé ni ẹ́ ìka burúkú ni ẹ́ kò sí ẹ̀dá kankan nínú majority àwa tí a wá ń pariwo yìí especially àwọn bọ̀dà láti àwọn Bukky Jesse àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́nibọ̀dì tó mọ náírà tó mọ Mohbad rí kò sẹ́nibọ̀dì tó jẹ epo Mohbad rí kò sẹ́nibọ̀dì tí Mohbad ti ẹ̀ kiri nínú gbogbo wọn nígbà tó wà nú ayé àwọn yẹn gangan lọ ni wọn ò lè sùn ni wọn ò lè hó tí wọ́n wá dìde gbà ní Mohbad gbọ́dọ̀ gba justice mo rántí nígbà tó fi dìde tó fi ń ṣe àbòsí tó ń ṣe yìí ọkọ ẹ ẹ̀mẹ́wàá ló ń sà ẹ lórí lórí ig nbẹ́ngbẹ́m nbẹ́ngbẹ́m àbí kí ló ń pè ẹ́ tínú ẹ bẹ̀rẹ̀ sí ń dùn definitely nǹkan tí àwọn èèyàn ń sọ nípa ẹ pé bóyá àwọn royalty Mohbad tó wà lọ́wọ́ ẹ̀ ẹ fẹ́ jẹ́ kí wọ́n rí gbà bíbọ́ tí ẹ bá jà fún Wùnmí tẹ́ bá ti mú Wùnmí wálẹ̀ Wùnmí ò ní béèrè lọ́wọ́ yín but ọlọ́run ò ń ṣe ọba àkà ọlọ́run ò dẹ̀ fẹ́ fìyà jẹ bàbá Mohbad lọ́lọ́run ṣe nítọ̀ àní èmi ò yan àwọn àlejò wọ́n á dìde wọ́n á gbèjà ẹ lọ́n gbèjà bàbá Mohbad nísìn tí ó ti rí ìwọ Ìyábọ̀ ń tiẹ̀ ó ṣiṣẹ́ tíátà rí ó gba ọ̀nà iṣẹ́ tíátà rí ó dẹ̀ mọ bí àwọn ọ̀gá onítíátà ṣe máa ń ṣe fáwọn ọmọọṣẹ́ tí ọ̀gá onítíátà bá fẹ́ discipline ọmọọṣẹ́ ọmọ máa sọ fún gbogbo àwọn ọmọ máa nígbà yẹn àwọn ò mọ̀ pé búlì lọ́ máa ń pe nǹkan báyẹn ayé lajú tán la ṣẹ̀ mọ̀ pé búlì nìkan táwọn ọ̀gá máa ń ṣe fún wa ń gbà yẹn tí wọn tí ọ̀gá mi máa sọ pà nítorí pé lágbájá wà lóko yìí fẹ́ ọmọọṣẹ́ mi ni ẹni ọmọ yìí kúrò lóko kó ti sẹ́fẹ́ kí tó ṣiṣẹ́ tó fẹ́ tẹ̀pẹ̀ mí sí àìmọye dáadáa tó ń ṣẹlẹ̀ dáadáa ìwọ wá ti torí ẹ̀ oní dandandandan pé náírà má lè ló pa Mohbad Naira Marley ló pa Mohbad ìyẹn lọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin yúùtù ẹ̀yin dìde ní yúùtù ẹ̀ ń sàbù mùmí ẹ̀ ń sàbù Ìyábọ̀ lẹ́yìn báyìí ẹ̀ ẹ̀ wá oúnjẹ tẹ máa jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣe kún ìmọ̀dà káàkiri orí social media ẹ̀ kún ìmọ̀dà kún ìmọ̀dà kún ìmọ̀dà tí àsìkò bá lọ tán lórí yín mo mọ̀ pé màá tún máa padà wá máa sàbù pọ̀ pírísítà máa tún máa máa padà máa ṣe lẹ́nu tún máa máa pè ní queen prista queen prista nítorí ayé tẹ̀yìn wá ayé abọ́bakúlẹ̀ wá ẹ wá ayé rere ní agbára ọlọ́run lágbára elédùmarè náírà málì eh, jọ nítorí ọlọ́run àwa fẹ́ràn ẹ o èmi èmi ò hàn fọ́lù ẹ ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ láyéláyé bìkọ́sì àárí àárí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ àjẹ́ tó bá dẹ̀ ń pọmọ ààrẹ jẹ̀ lẹ́nu ẹ̀ definitely olórí ibú tó ń pariwo pé Naira Marley ló pa ó lè jẹ́ pé àpapọ̀ ẹlẹ́yẹ wọn lọ́wọ́lé lọ́ba Mohbad lọ́lọ́pá kó bàa má gba royalty tọjọ ṣe àdéhùn tọjọ ní àdéhùn ẹ̀ ní UK ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ ẹ̀ ní sóríire sísá débì àwọn ò mọ ṣọ́ọ̀ṣì o gbogbo àdúrà tẹ̀ ń ṣe yẹn à ń ṣe ámì sí gbogbo anybody tó pa Mohbad gbogbo wọn pátápátá all right thank you. all right thank you. Hold dàbẹ̀ ṣe. ó dàbọ̀. Junaid ẹ mò ń lọ mọ́mì Junaid ti wà ń bẹ̀. láfikún ah. ọkọ sùlẹ́lẹ̀ òwò sùlẹ́lẹ̀ arúgbọ́jọ́ ó jẹ Mohbad gbogbo ọ̀tẹ̀ bá ń sọ pọ̀ lóò ó jẹ Mohbad lówó ó jẹ Mohbad lówó thank you very much all right ẹ jẹ́ kí n máa lọ jàre ó ti ó rẹ̀. queen mother àwọn ọmọ àlè tó wà lórí kinní tó máa ma pe queen mother nígbà tó ń pe Ìyábọ̀ ní queen mother kí ni ìyá wọn goat mother ẹ̀rí pé lórí burúkú ni wọ́n èmi ni queen mother ọmọ tèmi nígbà bẹ́ẹ̀ ń pè ní queen mother queen kí ni tìyá yín kí lẹ fẹ́ pè yá yín queen goat àbí èmi ni queen mother ọmọ mi bọ́dà láti ẹjọ́ gbogbo ilé láti bẹ́bí tó bá ti ń ka sam one oh nine wọ́n ń fojú àánú kà ó gbogbo ẹni tó bá ti jẹ́ tiẹ̀ bẹ́ẹ̀ ni kò mú tiẹ̀ bẹ́ẹ̀ àti dẹ́bí ẹ gbọ́ wọ́n ń fojú àánú kà ó wọ́n fojú àánú kà fún nǹkan tó béèrè fún náà òun mo ṣe ní kẹ́ka sam one oh nine ẹ tí kasa wọn náà náà fún òun náà ṣe ń dúró lóyìn ṣe ń gbọ́ sam thirty five ló ń gbọ́ sam twenty eight ẹ má fún wọn ní twenty eight mọ́ ẹ fún wọn ní one oh nine yẹn kò séyìí náà bí ìyàwó rẹ tó máa dúró gbà eléyìí tó bá jẹ tiẹ̀ ń bẹ̀ mu eléyìí tó bá ti jẹ tiẹ̀ ń bẹ̀ kọ́ mu kan dúró àgàbí tó bá jẹ́ wípé ikú inú ilé pé ọlọ́run ló dé ló mú lọ ó ti tán ṣùgbọ́n tí bá ń ṣe ọlọ́run ló dé ló mú lọ gbogbo tí wọ́n oh nu náà ìyẹn máa jẹ́ gbogbo ti ẹni tó pa á ó máa jẹ́ ti gbogbo ẹni tó ń sọ̀pọ́tì nǹkan burúkú ó máa jẹ́ ti tiwọn mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ nǹkan tí mo ṣe gòkè wá nìyẹn. thank you very much mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gift hour ẹ̀yin gift hour tẹ̀ fún wa ní. olórí ẹbẹ má bínú ẹjọ́ gémi náà sáré san nǹkan méjì Naira Marley àti Ìyábọ̀ Òjó Naira Mali, please abẹ lórúkọ love a fi alukuran mo mo like ẹ gan mi lè mo lè sọ pé mo love ẹ gan because i'm your fans mo máa ń gbọ́ ẹ from time to time love tí mo dẹ̀ nífẹ̀ẹ́ ó ní mo ní sí Mohbad ìgbà tí mo rí pé ó ti sign Mohbad wọ manias house mi ò lè má gunrin wà ti Mohbad ó tó stage kan bíbá ìgbà wọn ti fẹ́ ọ́n ń bú mi ni tó ń sọ mí lẹ́nu wípé orin Naira Marley ni mò ń gbọ́ anything tó bá wà kò sí help wa ní pọ̀rọ̀ Mohbad fi help wa Naira Marley àjọ ìtura wa fi ẹlẹ́dàá àwọn bèjì á fi bẹ̀ ẹ́ jọ́ nítorí Ọlọ́run mùsùlùmí ni ẹ́ mùsùlùmí lèmi náà. mọ́mí Junide. and then queen mother gúnmọ̀dà Ìyábọ̀ Òjó ò tí ì rí nǹkan kan ẹ̀jẹ̀ máa gbẹ wàá sá eré kàbàkàbà Ìyábọ̀ Òjó nǹkan tó máa ṣe fún ẹ tó máa ṣe fún ẹ ò ní respect nínú èpo yẹn continue. all right jìbẹ̀ perry. ẹ ṣe o mo ṣe padà dé ẹ ṣe gbogbo ẹ̀yin gifta o mo really appreciate yín ẹ ṣe gan-an ni ẹ̀ní rí kú ọmọ o ẹ̀ní ṣubú dànù o ẹ̀ní pàdé èèyàn bíi Wùmí o ẹ̀ní pàdé èèyàn bíi àwọn ti Wùmí o ẹ̀ní pàdé èèyàn bíi àwọn snitch nínú justice o Ìyá ni Wúrà, thank you for the gift. Thank you so much. All right. Perry.